عليهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله خلقنا وخلق فوقنا سبع سماوات فجلت قدرته وعظم ملكه وما غفل عنه ولقد خلقنا فوقهم سبع طرائق وما كنا عن الخلق غافلين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الحي القيوم الملك الديان يعلم ما تجترح أيدي عباده وما الله بغافل عما تعملون وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وصفوته من خلقه أشد الناس خوفا لربه لم يأمن صلى الله عليه وسلم ساعة من مكره فلا يأمن مكر الله إلا القوم الخاسرون فصلى الله عليه وعلى آله وسلم وسلم من معلمي وهاد وبشير أما بعد عباد الله فاتقوا الله عز وجل وانظروا في سير السابقين من قبلكم تعرفوا سنة رب سنة ربكم مع خلقه وطريقته مع عباده وننظر الحصيف يعلم أن شر الأدواء والأمراض ما أصاب صاحبا دون أن يشعر به فإنه لو شعر به سارع إلى علاجه قبل أن يفتك به ويشتري فيه وعندها يندم ولا تمندم والناظر اليوم إلى بعض المسلمين يرى أعراض مرض الغفلة ظاهرة بادية لا ينقرها إلا مقابر ولا ينفيها إلا جاحد معاند اتخذ الناس لغفلتهم ناصحين أعداء وكرهوا منهم تحذيرهم وكذلك فعلت الأمم من قبلنا فهذا صالح عليه السلام بعد أن استفرغ الجهد والحيلة مع قومه تولى عنه فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي أبلغتكم رسالات ربي ونصحت لكم ولكن لا تحبوا لا تحبون الناصحين وهذا شعيب عليه السلام وقد بلغ رسالة ربه ونسعى أمته ولكن لا يسمعوا منه فماذا كانت العاقبة وكيف كانت النتيجة فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيب كأنهم لم يغنوا فيها الذين كذبوا شعيب كانوا هم الخاسرون الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفروه توبوا إليه فتائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم الطول والحول لملك العزيز الوهاب نحمده ونشكره ونثني عليه ولا نكفره سبحانك اللهم لا نعصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله ọpẹ́ ni fún allah subhanahu wa ta'ala adá ọpẹ́ fún ọlọ́run lọ́pọ̀lọpọ̀ látara àánú ẹ̀ ìkẹ́ rẹ lórí wa ọba yìí lọ dá wa ọdá sánmà méje tó ní pampapara lé wa lórí ọba yìí ògo rẹ ọgbọngbọn agbára rẹ bụ háyà gbogbo bọ́lọ́run ṣe dá ọlá lórí àti bó ṣe dá wa. òfìgbà kan fọ́nú fọ́ra nípa ọmọ èèyàn ó ń ṣe jẹ ó ń ṣe mu àánú rẹ lórí ìbùkún la ilaha illa huwa rabbul arshil azim alágbára lọba yìí ó ròyìn ara rẹ̀ olóhùn lọ́ba tó jẹ́ pé òun ọlọ́run dá sánmà méje tó kún fún ojú ọ̀nà òun má lè yín lórí sánmà méjèèje yìí lókè rẹ̀ ní àlẹ́ ara sí wà lẹ́yìn àlẹ́ ara sí òǹlọ́lọ́run ọba yìí wá gbọ́ngbọ́n débi pé bó ṣe jìnnà wa tó yìí wọ́n máa ọlọ́run ní ìfìgbà kan fọ́nú fọ́ra nípa kulla yawmin huwa fi sha'n ojoojúmọ́ lọ́ba yìí ń ṣiṣẹ́ yarfa'u qawma wa yad'u akharin ọjọ́ tí ọkà kọ́lé àgbéga fẹ́lòmí ìta ti kọ́ pé yọ ọlọ́wọ́ ni ọmọ ti ga kọ́lọ́ọ̀lẹ̀ ọlọ́wọ́ àní lónìí lọ́jọ́ padà sílẹ̀ rẹ̀ ojoojúmọ́ lọ́ba yìí ń ṣiṣẹ́ ọba tó bo rẹ̀ gbangban lọ́ba yìí ike ọlọ́run ọlọ́run kó bá sọ́jú ẹ̀dá anábì wa Muhammad ẹni èyí tọ́lọ́run subhanahu wa ní ẹ̀sà láàrin gbogbo ẹ̀dẹ́ ashaddu nnasi khawfan ọlọ́run nínú gbogbo ẹ̀dá ẹni kọ́ ọ̀bẹ̀rù ọlọ́run tó ẹ̀dá wa Muhammad kò fi gbà kan tánàbí nífàyàbalẹ̀ fẹ́tì ọlọ́run bó ṣe njanabi jánàbí ọlọ́run tó ọ̀fàyàbalẹ̀ fẹ́tì ọlọ́run nítorí pé wala ya'manu makrallahi illa ila qawmul khasirun illa al-qawmul khasirun ẹnì kan ò wà lórí ìdẹ̀ra kan ni àgbà pé bó máa lo lọ́nu ìran yín ní lowó ọ̀fàyàbalẹ̀ fẹ́tì bí anú ọlá

afọnụfọra mgbaba mgbawa àdínàlà amátaájí amagbẹ̀kìn á rọlọ́nu ṣùgbọ́n tá a bá ti dìde kú ọ̀nbẹ́ á ti gbàgbé nínú fọnúfọra òun lọ gáìsàn tí johnson kan wa la kò sí ń tá a mà ní dáadáa á dá mà ṣùgbọ́n fọnúfọra ní í ṣe wá àwọn a máa ṣe bí ẹni tí èyí tí ò sì níwájú ọlọ́run dé ọlọ́run ti parí wa ọlọ́run nígbà mọ́ dá yín ìfín lásán alahama fujuraha a ti fi mọ́ ìtòsí tá a fi pè ọ́ nípò kí ọba rẹ ọlọ́run láti fi má mọ́ ìwọ ọba ń ṣe wípé ìwà òkì ni mò ń wù yìí ìtọ́lọ́hún ọ̀fẹ́ ni mò ń ṣe yìí

gbogbo tèmi àti ẹ fi lè ràrò jàre wájú ọlọ́run ọlọ́run ti jàre wa ó fún wa lọ́pọlọ ìlọ̀rọ̀ tí wọ́n fi yàtọ̀ sọ́rọ̀ ẹranko ẹranko ọlọ́run ò fún nírú ọpọlọ tó fún wa ṣùgbọ́n kì í ṣà wa ṣùgbọ́n ìfọ́nubọ́ra wa ọba wa jà tí tó èmi ò sínú bọ̀ ní bọ́ra ilẹ̀ mukabir mukabir ẹni ẹni tọ́jọ́ rẹ̀ lójú oní ọ̀sọ̀ pé wọn wà nù fọ́nfọ́ra tó rò pé òun jẹ́ nǹkan òun jẹ́ gbogbo wákàtí márùn-ún lòrí kí bọ́sẹ̀ kan ọ lẹ́ni tí ń forí kalẹ̀ fò tó ń rí bẹ́ẹ̀ sásìkò gángan ni ṣé ń ẹja mẹ́nu tàárọ̀ yìí gan ọmọ gbọ́ kásùnbá àtọ́ lọ yìí àsùnbá yìí ọmọ àsìkò tó jí ebi tó òwí náà ni wípé wọn ò gbé mọ́sáàsì lọ ò gbé mọ́sáàsì lọ wọn bá ti kíjà máa tán àwa náà ò kíjà ìfọ́nufọ́ra ni bí wọn bá lè kọ́ sọ pé wọn ò gbọ́ ọ́fíìsì ńlọ wọ́n wá sọ fún ọ pé ọ wá gbowó ní two o'clock kọ́ wá pé ebi ọ́fíìsì sí wa mẹ́wọ́n gbé lọ ń bọ̀ bá di six máa lọ. wọ́n gbọ́ ti dájú ara rẹ pé owó ìdìbọ́. bẹ́ẹ̀ náà ni bó o ṣe ń dà náà ni kọ́ dátàlì kìámà bá a bá ní jẹ́ púpọ̀ ọ̀nù fọ́rọ̀ yóò tún kó bá wa. ṣe bọ́lá subhanahu wa ta'ala bí ó ṣe fẹ́ ṣé bẹ́ẹ̀ nìrẹ́ àtẹ̀mí ṣé bẹ́ẹ̀ la ṣe ṣe ìfọnúfọ̀rọ̀ àìsàn tí ń sẹ́ni kọ̀ọ̀kan wá ní. òun ló kọ́ báwọn àjọ kan tí wọ́n ti ṣáájú wa lọ. tọ́lọ́run ráwọn ànábì ọlọ́run sí wọn. ìfọnúfọ̀rọ̀ àgbọ̀tá ànábì ọlọ́run tó ti ń wí fún wọn. wọ́n pẹ̀yìn dà náà nù. wọ́n tẹ̀lé báwa náà ṣe ń pẹ̀yìn dà lónìí. lórí gbogbo tánábì mú wá Fún wa. èyí tó se ṣe déédé ìfẹ́nu wa là ń mójútó tí ọba ti bá fẹ́nu wa mu á wa nǹkan ari fi rọ́lẹ́gbẹ̀ẹ́ á rí nǹkan kan inú ìfọ́nú fọ́ra ni. anabi sọọlẹ aleyhi sọláàtú wasalaam àwọn èèyàn rẹ̀ fọ́nú fọ́ra wọ́n pẹ̀yìndà lórí tá a fi ràn wọn gbẹ́rù gbẹ́rí ànábì sànábì ọlọ́run wa kọ́ọ̀lá ya qaumi laqad ablaghtum risalata rabbi. ànábì sọ́ọ́lù sì sọ fún wọn pé níta àfihàn mi èmi ti jẹ fún yín. wa nasahtu lakum gbogbo ọ̀nà tí èèyàn gbà kìyàn lọ ni mo ti kìyìn lọ ànáwó tí mo rí lọ́dọ̀ ni wípé nífẹ̀ẹ́ ẹni tí bá ń fà yín létí fẹ́ràn ẹni tí bá ń àwọn tí wọ́n máa ń pè yín lọ sínú sọnù yẹn òun ni wọ́n wù yín àwọn tí wọ́n máa ń pè yín lọ síbi sẹ́ẹ̀tì sí ọba yín àwọn lẹ́ẹ̀ máa tẹ̀lé ìfọ́nufọ́ra ni bó ṣe pọ̀ láwùjọ wa lónìí nù ibi tó bá ti jí ọ̀nà ẹ̀tàn ìbẹ̀lẹ̀ ti rérò kódà kò bá ń jẹ́ pé yọ ọ̀nà wọn lówó ọ̀tẹ̀ wọn lọ́rùn. wọ́n bá ń jẹ́ pé wọ́n tú àpò wọn tí wọ́n tú gbanú wọn ọ̀tẹ̀ wọn yìí nífẹ̀ẹ́ ẹni tí bá ń fà yín létí ibi tí ẹ lọ rèé tẹ́ ti sóríire bẹ́ẹ̀ náà ṣe ọkà àwọn èèyàn rẹ̀ nílò wọn gbọ́ ọ̀rọ̀ wọn ìtì máa ń kẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run nígbà wọn gbọ́dọ̀ ṣùáìb àkàtúntò ohun rọ́jùbà ọlọ́run láàárín rọ́jùbà sí wọn ara atẹ́gùn tó mú gbogbo ẹ̀ tó wù tégbòtégbò ọlọ́run láàárín sí wọn fàásùbáwù fi dárí ìhun já sí mí ọlọ́run láàṣọ gbogbo wọn nínú ilé wọn aṣọ kálukú wọn di sí mí èyí tó nàró orí òru náà lọ́wọ́ alátẹ́gùn mú mọ́lẹ̀ sí èyí tí ń lọta orí ibi tó ti ń lọta náà látẹ́gùn mú mọ́lẹ̀ sí tí gbogbo wọn di eré tí wọn lè kú olójú kan náà mọ́. alladhina kadhabu ṣùáìbà ọlọ́run láwọn tí wọ́n pa nàbí ṣùáìbù nírọ́ lánàá ẹgbà wá sí lára wọn ẹ̀yà kó ní ọlọ́run ní ẹ lọ wo omi tí wọ́n lò ká ọlọ́run lẹ́rìí bí ìgbà pẹ́ nìkan الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين ọlọ́run lẹ́ni wọ́n fọwọ́ balẹ̀ òní wọ́n wọ ànábì ṣùgbọ́n ìfọ̀tàwọ́lá ànihùn fi wọ́n lẹ̀ wọ́n gúnrí kó lórí tánàbì ṣùgbọ́n sọ fún àwọn fọnú fọ́ra wọ́kọ́ọ̀lá ya kọọm anabi ṣùgbọ́n tún sọ fún apẹ́yìn èèyàn mi lápàdé abúlá tuntun àti gbogbo mi tó mi sí yín. òun ni mo ti jẹ́ fún yín wọ́n ní sàtúlẹ́kùn mo ti ṣe wáàsí fún yín mo kì í lọ fàkẹ́fà àṣà alákàómi káfírí bóun ni ó ṣe rí bóun ni ó ṣe rí fún ẹni tá a kì í lọ tọgbọ́n rí ẹni tá a kì í lọ tọfọnufọra sọnà àmọ́ bóun ni kẹ́yìn rẹ̀ bóun ni ó ṣe rí fún un. kọ́mọ́sálá ìsánú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀ ajínà sífọ́nú fọ́ra sí ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala. èyí tọ́jọ́ wá lójú lónìí dáńkà ti ayé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá sí kó ń bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yìí bẹ́ẹ̀ náà ni náà ẹ̀yin náà wò yé kò ní nǹkan ṣe pẹ̀lú ọ̀dàgbà kò ṣe pẹ̀lú ọmọdé kódà àwọn oní àwọn olóyè gbà wípé ọwọ́ tọmọdé ń gbà kú ọ̀pọ̀ ju tàgbàlagbà lọ tá a bá wòye sí i ó pè wá lọ síbi kájígìrì tọlọ́hún ọlọ́run ta'ala ọba ọ̀kan soso ní ọba tó lágbára ní. ó ti ṣàgbékalẹ̀ aláyakúnà bẹ́ẹ̀nà wúwa bẹ́ẹ̀nà ìbáàdìhì iná sábà ọlọ́wọ́n ọ̀lẹ́bí nu wa o ọ̀lẹ́bí o tá a lè fọkànbalẹ̀ sí pé tí ọba fẹ́ le lamani ọgbà mi lọ́dọ̀ ẹ̀ ọ̀lẹ́bí o wà lásìrà ọ̀lànà o mi lágbára já tí mo bá déwájú ẹ̀ bùkátà mi ó bí yá kò sí mbẹ́ o tọ́lọ́ ni káyà kú omi wala yujamilu maulana ahadan min khalqi ọba wa yóò sì mẹta kéèjà fún yàn ní ìkàrà gbẹgbẹsálẹ kò sí fọlọ́wọ́ kódà èèyàn bá ń jalá súnmọ́ àwọn ànábì ọlọ́run rẹ, kódà kí wọn jẹ́ ara inú ilé wọn ẹ wo tàwọn kúrẹ́ẹ̀sì tí jẹ́ ànábì yìí. àwọn tí wọ́n là òun làwọn tí wọ́n tẹ̀lé ànábì o gbogbo àwọn tí wọ́n gúnrí tí wọ́n fọ́nú fọ́ra kú níbi ìrántí ọlọ́run àtìpáyọ ọlọ́run ọlọ́run sàdéhùn jìyà fún wọn o ọlọ́run ọ̀sọ́ pé náà ànábì ni wọ́n ọdọwọ kálukú wa káyà nínú ti kì í oníwà inna kasiran nù ayatina laghafilun ọlọ́run ní gbogbo tí wọ́n kà á fún wa lọ́rọ̀ ọlọ́run ìlàfọ́nù fọ́ra sí o wallahi haqiqatan bó ṣe rí nu ghafiluna ghafilun àfọ́nufọ́ra sí tọ́lọ́run ìfọ́nufọ́ra wa àti bí ń tọ́ yẹ ká má fọ́nú sí láti bẹ̀rẹ̀ àní ìmọ̀tìlá ìdẹ́ra tó bá wá ṣe fún wa àfọ́nufọ́ra lé lórí ìfọnúfọ́ra ni pẹ́ẹ́nì kọ̀ọ̀kan wa máa àjọwọ́nà ṣùkúrà ha ní ìnẹ̀mà á ṣe ìdúpẹ́ ẹ̀dẹ̀ra yìí gbogbo ẹ̀dẹ̀ra tọ́lọ́hún fún wa máa dúpẹ́ àdúpẹ́ o fún wa nídẹ̀ra ojú sáà ń dúpẹ́ rẹ̀ èmi àti ẹ̀ka wo tá a fi ń wò dẹ̀rọ ojú tó fún wa àtúnfin ẹ̀já wo tá a fi ń wò bó o lè ṣe àṣẹ díẹ̀ ní ìsìn tó lọ sí wò kó o àwọn tó kórìí rẹ̀. so ń wò so dúpẹ́ ojú tọ́lọ̀ fún ọ so dúpẹ́ kálukú ó délé ọ lọ sí gbogbo àwọn fídíò kẹsẹ̀ tí ẹ wò èyí tó ṣe fi sórí tébù èyí tọ́jà pa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì ní wà lẹ́gbẹ̀ngbà fún wọn nìkan ló wò ó ọtí ẹ̀ tún gbìyànjú ẹlòmíà máa kọ́ ọmọ rẹ̀ jọ àtìyàwó náà tí ibi ìfọnúfọ́ra ti bẹ̀rẹ̀ nìyẹn. ìdẹ̀ra tọ́ba yìí ṣe fún wa àwọn kan béèrè rẹ̀ tọ́lọ́wọ́ fún ọ ojúlèmi àti ẹbí ríran yìí àwọn kan béèrè rẹ̀ tọ́lọ́wọ́ fún ọ sàwa ń dúpẹ́ rẹ̀ sàfin wo tọ́lọ́n subhanahu wa ta'ala tóní káfí wò àdúpẹ́ ìdẹ̀rọ̀ ọlọ́run ìdẹ̀rẹ̀ tí wá sàdúpẹ́ rẹ̀ yẹ wò bọ́ ọba dúpẹ́ kémi àti owó tá gbọ́. káti eme sọrọ lori lórí wípé àwùjọ ìgboro ọ̀dá níta ń gbọ́ bí ọ̀dá sínú yàrá o lè darí ẹ̀ mọ́. mẹ tó pé wọn lọ ga o lè darí ẹ̀ Ka kápẹ́ èyí tí wọn n fi sí ń gboro òun fetí gbọ́ sínú ilé rẹ̀ tí To gan fowó rà wálé ńkọ́. tó fowó rà tó o. ìdẹ̀ra létí tá a fi ń gbọ́ràn yìí o kò sí tápárí ọ̀ká àdúpẹ́ ẹsẹ̀ wàtá fi ń rìn ìdẹ̀ra ní àfọnufọ́ra lórí ẹ̀ gbòmí tọ́lọ́wọ́n ọ̀fẹ́ ibẹ̀ la fi ń rìn lọ kálukú wa ká wò ká máa lọ wò bẹ́ẹ̀ lọ títí ìfọnufọ́ra wa bẹ̀rẹ̀ lórí ìdẹ̀ra ọba yìí a ṣe ẹ̀tọ́ ọlọ́run bó ṣe tọ́ dájúdájú ká lọ rè é mọ̀ pé ní ìmẹ̀yà ìbádọ́lá káyà ń di ìfọ̀nùfọ̀ra ti ń jẹ́ ìdẹ̀ra ìdá nẹ́sẹ̀lá ti àdùkáwọ́mì bọ́lọ́hún bá gbẹ́dẹ̀ra rẹ̀ ká orílẹ̀ àwọn èèyàn kan súnmọ́lámù yẹ̀ṣukuru wa tí wọ́n máa dúpẹ́ bá a ṣe yà lórílẹ̀‐èdè yìí lamtali bàtà ìdáhùn ìlà kọ́lílà ìdẹ̀rọ̀ ọlọ́run èé gbé bẹ́ẹ̀ lọ títí tí yóò fi kú o tí ọmọ gbẹ́fò lọ yàrá tó lọ́n ṣe fún wa òun la tún ti rí ọ̀nà ọ̀nà òpin ẹ̀ yìí wọ́n bá tètè po ni tá à ń rí àwọn tí wọ́n rà lọ́wọ́ wa wọn láwọn ò tún ní lè po mọ́ tó bá ti díẹ̀ nísìnyí gbogbo ọkọ̀ tẹ̀ ń dapò sí wọn láwọn ó sèmí ìdí òní lè po gbogbo ibi tá a gbèpo lọ àdúgbò ẹ̀dẹ̀rà ọdún tá a kọ́kọ́ rí owó tó yá fi ṣe dáadáa mọ́sálásí lákọ ni táwọn èèyàn máa sin lọ́hùn fẹ́sà kìkẹ́ kọ́ ẹni gbogbo áfíríkà ọmọ kó òòsà wọn bọ̀ ẹ̀yin lolórí olóòsà ibi ẹ ti bẹ̀rẹ̀ nù ẹ dúpẹ́ ẹ̀dẹ́ra seventy seven kọ́ ẹ dúpẹ́ ẹ ti bẹ̀rẹ̀ nù ogún ọgbà téèyàn ọba ti dúpẹ́ ẹ̀dẹ́ra tó lọ́n ṣe fún wọn náà fi tara ẹ kémi òfi tara mi jọ̀ọ́jẹ́ o ká nàìjíríà lẹ́ẹ̀ káwa òfi tara wa. káfi ìyẹ́wò gbó dara tó lọ́n ṣe fún ẹ̀jẹ̀ àmọ̀ dúpẹ́ ká máa fi sìn bẹ́ẹ̀yàn ọba ti dúpẹ́ dẹ̀ra tó lọ́n ṣe fún kéèpẹ́ o tọ́lọ́n fi gba dẹ̀ra náà kó lọ́dún tọ̀hún ọmọsálàì sánú wa ká dúpẹ́ ká ya fọ́nú fọ́ra ká ya fọ́nú fọ́ra o ẹ wọ àwọn èèyàn sábà tọ́lọ́hún sọ̀tàn wọn fún wa ká sábà ọlọ́run ló ti tó lámì fún yín látara àwọn ará ilẹ̀ sábà pẹ̀lú bá a ṣe sí ayé wọn bọ́ọ̀bù ọmọ sábà àti jọ́hùn sọ ọmọ nàìjíríà ọlọ́run ló ti tó lámì fún yín o jẹ́nẹ́tà ni aniyamini wọ̀ṣímà ọlọ́run láàṣọ gbogbo tó pọ̀ fún wa lápàtún lápàtì gbọ́ ayé ìdẹ̀ra tí a bá ń lọ bọ́bá sọ gbogbo lápàtún lápàtì ó sì fún wa nàìjíríà bẹ́ẹ̀ náà ní gbogbo ẹ̀. ọlọ́ọ̀lá ṣe fún wa kúlù mi rìsíkì rọ̀bìkùn ọlọ́ọ̀lá dẹ̀wọ́lá ẹ máa jẹ́ nu àfikì ọlọ́wọ́ ọba yín ọlọ́ọ̀lá ẹ wá máa jẹ lásán ẹ máa jẹ lásán fi tẹ̀lé nu tá a ti fèlè nù ọlọ́ọ̀ ni mo yọ̀ǹda mi fún yín ẹ máa jẹ́ owó epo gbogbo lẹ́ta fún yín. gbogbo nàìjíríà náà ọlọ́wà ní kò tí ì san ó wáṣíkùrù làwù ọba tó ṣe sínú ilẹ̀ tẹ́ mọ̀ bó ṣe débẹ̀ tẹ́ ẹ fi ń wá tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ ajé ẹ fún ẹ fọ́ba yìí ẹ máa bálídà tún yìí ọba tó ṣe fún yín tẹ ẹ bá ti ń wá foríjì bí ẹ bá kù sí aláforíjì fún aláforíjì lọ́ba yìí ọlọ́run ṣùgbọ́n fà á rọ̀jù wọ́n gún rí ò ní dúpẹ́ fọlọ́run ọlọ́run ní sáà ṣe fún arsalina aleihim sayila aram sayila aram atẹ́gùn tí máa ń rọ́ọ̀lù nǹkan tí gbogbo tí èèyàn bá fi orí ilẹ̀ òtó dúró ọlọ́run ní sí àwọn gbogbo ọkọ̀ wọn lọ́rọ̀ lọ ó ń ṣiṣẹ́ lọ lásìkò yìí o láwọn orílẹ̀-èdè kan lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ń bá rí atẹ́gùn tí ń gbé bàálù bàálù tí wọn ò fi ṣiṣẹ́ tí sì ń gbé rìn lórí afẹ́fẹ́ ọkọ̀ dùn wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láwọn ayé ibi kan ọlọ́run ṣàánú àwa ni ọlọ́run wa bá dálí náà hùn bí jannatayhim ọlọ́lá fi pààrọ̀ gbókó wọn tó dá jannatayni zawati ukulin khamtin wa asalin tí wọ́n ń wọbẹ̀ wọ́n rí nǹkan tó ṣe jẹ́ ńbẹ̀ àwa fi pààrọ̀ tí ò ṣe jẹ fún wa. wa shay'in min sidrin qalil ọlọ́ọ̀ni dhalika jazaynahum bima kafaru ọlọ́ọ̀ni kò sí dá a fi ṣerú eléyìí lẹ́sàn fún wọn bí ó ṣe pé wọn ò dúpẹ́ ìdára àwọn ọlọ́run wọ́n fọ́nú fọ́ra irú ìjìyà báyìí àní máa ṣe fẹ́ nìkan ọba gbẹrù gbẹrin fáwọn ọlọ́run tí ò dúpẹ́ wa ẹja dúpẹ́ ìdẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run mọ́sálá ìṣe wa lẹ́rú tí ó lè máa dúpẹ́ ìdẹ̀rẹ̀ ó ṣe wá lẹ́rú tí ìdẹ̀ra rẹ̀ lékún wọ́n fi àpàrọ̀ ìdẹ̀ra fún ọ̀la àti tóbi ọlọ́run gbogbo tó ṣe fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa lóore tí ń jó oore lára wa tí ń jẹ́dẹ̀ra ọlọ́run dákun wọ́n fi àpàrọ̀ rẹ̀ fún wa ọlọ́run wa ọlọ́run dó wa gbogbo ibi tá a bá kù sí ti ń fa ìyà fún wa báyìí ọlọ́run ṣàyípadà dáadáa fún wa ìwọ lọ́lọ́kàn wa ìwọ ló fi gbogbo ohun tí ń bẹ lára wa ó lè jèrè rẹ sójú ọ̀nà rẹ ọlọ́run àbíọ́ mọ́sálá ìjèrè ọkàn wa sójú ọ̀nà rẹ ìwọ ló ṣe bẹ́ẹ̀ fáwọn wà gbádùn láì mọ iye ọdún tí wọ́n sì ń gbádùn sí pé ó jèrè ẹ̀mí wọn sójú ọ̀nà ọlọ́run á wa sójú ọ̀nà rẹ ọlá àti tóbi ọlọ́run ọlá ń dó tiwa àwọn wa tí wọ́n fi bẹ̀rù rẹ tí wọ́n fi lè ṣàánú wa ọlọ àti tóbi rẹ Ọlọ́run báwa ti ń darí orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run bá ní dúró tì í láṣeyọrí dáadáa ọlọ àti tóbi Ọlọ́run ọmọ ya wa ti ń darí ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́run bá ní dúró tì án Ọlọ́run jẹ́ wọ́n láṣeyọrí dáadáa ìjọba àbílẹ̀ wa mẹ́jọ dàrú ọmọ ya wa ti ń darí ẹ̀ Ọlọ́run bá ní máa kọ́ máa ṣe ìjọba ẹ̀dẹ́ nìkọ̀ọ̀kan wa náà mẹ́jọ dàrú o àkóso rẹ̀ Ọlọ́run bá ní máa ṣe Ọlọ́run dúró tì wá ìgbàgbọ́ tó péye ọlọ́dàkùnjọ́ pọ̀ ló kan ayé ẹnì kọ̀ọ̀kan wa ìbẹ̀rù rẹ táàbì lè máa dúpẹ́ oore rẹ ọlọ́mọsálá yìí ṣe fún wa èyí tó ti ṣe fẹ́ kọ̀ọ̀kan wa mọ́jọ́ yòrò ọlọ́njẹ́ ọmọ àlékún alọ́ àánú rẹ ọba gbogbo àwọn ọmọ wa, tí wọ́n wà lẹ́yìn òdìbá ni máa kíyèsí wọn máa dáàbò rẹ bò ọlọ́ àti tóbi rẹ wa náà ti ma ọlọ́ ọlá àti tóbi ọlọ́run mọ̀jẹ̀ wọn ojú ebi àsìkí wá wà tó fi máa kẹ́ wa mọ̀jẹ̀ wọn ojú ebi oore wá wà tó fi máa sàánú wa ọlá àti tóbi ọlọ́run mọ̀tà wà láàmú ọlọ́run mọ̀ fòrò wa gbogbo àwọn tí wọ́n jẹ́ tààjọ́ ma wọ́n tún wá kéré sáwà tí wọ́n wà lójú ọ̀nà à ń kẹ́kọ̀ọ́ lọ àṣeyọrí dáadáa ẹ̀kọ́ kéwù ni ẹ̀kọ́ òwe ni ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ ni ó dẹ̀ tọ́pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ àṣeyọrí dáadáa bá ní fún yín ṣe ọlọ́run jẹ́ láṣeyọrí dáadáa ọ̀la àti ọlọ́run àánú ọlọ́run kọ́ ọmọ abẹ́ni kọ̀ọ̀kan gbé سبحان ربك رب العزة عما يصفون سلام على المسلمين